إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدبكم الله أترى إجازكم أشواج ونبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أسمى تسواج ولو تفسير القرآن في أمكانه سورة البقرة التي آية وخلاف أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل له لا تفسدوا في الأرض قالوا قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون ọlọ́run tó nípa àwọn mọ̀nàfíkì láti bí ìkẹjọ ọlọ́run bẹ̀rẹ̀ sí ní nípa àwọn ọ̀nà fìkì ọlọ́run ní wọ́n ìlà kílẹ̀ lábọ́n là tó ti dò sí láàrú ọlọ́run ní tẹ́ ẹ bá sọ fún wọn tẹ́ ẹ ṣèkìlọ̀ fún wọn wípé láti ti dò sí láàrú ẹ̀yin máa ṣèbàjẹ́ lórílẹ̀ ẹ̀yin máa balẹ̀ jẹ́ ẹ máa bayé jẹ́. قالوا إنما نحن مسلمون wọ́n ní àwọn tẹ̀ alákòóse làwọn àwọn akáyése làwọn jẹ́ àwọn làwọn kúndé ayése àwọn làwọn ṣàtúnṣe àwọn èèyàn ọlọ́run bá lè kẹ́lá ní. إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون الله ní àwọn ọmọ kan ní ọ̀pá yé jẹ́ àwọn èèyàn àwọn ni wọ́n ń ba nǹkan jẹ́ láyé àwọn ni wọ́n ń ba ìwà àwọn èèyàn jẹ́ àwọn ọmọ náà ti kí nìyẹn ọlọ́run ní wọ́n máa kílé ń pẹ́ ilé làwọn bẹ́ẹ̀ ni àwọn lẹ́ni ibi wọ́n máa kílé ń ìfáwọn làwọn ń tẹ̀lé ìlànà lẹ́nu Muhammad sallallahu alayhi wa sallam àwọn làwọn ní sí ànábì jùlọ wọ́n kílẹ̀ ń fáwọn làwọn ní tẹ̀lé jùlọ ṣùgbọ́n tí a bá wọn sọ́yìn ṣe ó yapa ó tako ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ má ṣe bàjẹ́ lórí àwọn kàṣírò wọn ní ẹni tí ń lọ sí ń bọ̀ pẹ̀lú ìwà ẹ̀ṣẹ̀ bó ṣe ń ṣe ń bí bẹ́ẹ̀ ló ń ṣe ń bó mi irú ẹni yẹn ni ó ń ṣe ìbàjẹ́ lórílẹ̀ àbí kakọ́kọ́ ń balẹ̀ jẹ́ òun ló ń balẹ̀ jẹ́ torí pé ìwà àwọn èèyàn ìwà ọmọ èdè ènìyàn a máa nípa lára ilẹ̀ fún ara rẹ̀ kò àbá sọ yìí pé sọ ma sọ yìí pé látòsí ló fi àrùbí ìmpáàkì ẹ̀ṣẹ̀ lórí ilẹ̀ ó wà lára ntọ́lọ́wọ́n bá àdìgbẹ́ra ń sọ kí ni ìmpáàkì ẹ̀ṣẹ̀ lórí ilẹ̀ òun náà ni pé yóò àfẹ́tì ìtànkè ní irúgbìn ọlọ́run bá àdìgbẹ́ ọlátúrí pé lára àánú ọlọ́run òun ni irúgbìn fi ń lómi ń wù ló ń gbè wù lára àánú ọlọ́run ọlọ́run tí ó wá ṣe àánú wa tí ó ṣe àánú fún wa tá a fi máa rí gbogbo àwọn irúgbìn yìí tá a máa rí àǹfààní jẹ lára rẹ̀ wọn lọ́mọ ilé ènìyàn wá ń ṣe tó yóò ní àpò lára rẹ̀ tó láti sílò fìlà àròdè ẹ̀yin máa fọ́n ìbàjẹ́ ká lórí ilẹ̀ ẹ̀ má sọ̀kọ́ di àbúrò ẹni tó lè ṣàkóbá fún àwọn mùsùlùmí ẹ̀ má sún wọn lọ di má sún wọn síbi tó lè ba ẹ̀sìn wọn jẹ́ ẹ̀wọ́n tó wọn lọ síbi tó lè ba alámọ̀rí wọn jẹ́ àlùkìyàmọ̀ wọn tó lè ba jẹ́ láti sínú sílẹ̀ àrùbí ẹ̀wọ́n tó wọn lọ síbẹ̀. torí ìfẹ́ inú ọmọ ìdí ènìyàn torí ìfẹ́ inú àfa mi nígbà mi òun ni ó lè kó mọ̀ sí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ lọ síbi pé ẹ jẹ́ káwa náà bá wọn dù ú ẹ jẹ́ ká bá wọn dù ipò yẹn ẹ̀wọ́n jẹ́ àfilẹ̀ fún wọn nítorí pé àwọn èèyàn lọ́wọ́ yẹn tí wọn náà lè lọ síbẹ̀ tó ń fún ara ẹ náà lè lọ síbẹ̀ ẹ má jẹ́ àpilẹ̀ fún wọn àwa mùsùlùmí ìgbà wo ni mùsùlùmí wulẹ̀ sí ipò ìjẹ́ olórí ìgbà wo ni wọ́n fi ilẹ̀ fún wọn ní gbogbo àgbáyé pápá ìjọba fún àwọn mùsùlùmí pọ̀ sí kò sí káwọn mùsùlùmí ti fi ilẹ̀ fún wọn àwọn mùsùlùmí náà ní ẹ̀rín nínú ìjọ yìí tẹ́ jẹ́ àwọn àyè kan sọ̀rọ̀ wípé káwọn mùsùlùmí débẹ̀ kọ́ ni problem ṣùgbọ́n ipa àwọn mùsùlùmí yẹn sọ̀rọ̀ kó mbẹ́ kí ni kan tí ò lè ṣe bí èwo máa jẹ́ àkóbá fún ìgbésí ayé rẹ̀ àti àkóbá fún àlùfíàmọ́ rẹ̀ torí báwọn táwọn náà wà ń bẹ àwọn tí wọ́n ti débẹ̀ lórúkọ wípé ẹ jẹ́ ká lọ ṣe lórúkọ ẹ̀sìn lórúkọ ẹ̀sìn ẹ jẹ́ ká lọ yọ̀wọ́n jẹ́ àdáadáa wọn òsì ń bẹ̀ oníbàwò ni wọ́n jẹ pé báwo ni wọ́n bá jẹ pé àwọn náà ti wá débẹ̀ wọ́n ní wọ́n ti ń pin wọ́n ní wọ́n ti ń pin ẹni tẹ́sí rẹ̀ ó bàjẹ́ ti bàjẹ́ ẹ̀kálíkì àmọ́ rẹ̀ ó bàjẹ́ ti bàjẹ́ èyí tó ti gbàgbẹ́ ẹ̀kálíkì àmọ́ ti lọ èyí tó ti wà lórí pé ó ń flóòtì ni apá kan ẹsẹ̀ rẹ̀ kan ní Islam ẹsẹ̀ rẹ̀ kan ní kúfúrú ẹni tẹ́sẹ̀ rẹ̀ kan bá wà ní Islam tẹ́sẹ̀ rẹ̀ kan bẹ́ẹ̀ ní kúfúrú kò wúlẹ̀ sí ní Islam mọ́ Islam rẹ̀ ti gbòlè kí ló fà á condition tí fún wọn ló fà á láti sídu fìlà àrùbí ẹ má fi àwọn èèyàn lọ síbi nǹkan tí ó ba àlámàrí wọn jẹ ẹ má fi wọn lọ síbi nǹkan tí ó ba àlùkìyàmà wọn jẹ. kọ́ọ̀lù ìnàmà náà ló mùsùlùmí ṣùgbọ́n tó bá wí fún wọn èsì wọn ni wọ́n bọ̀ ọlọ́ọ̀ni wọn sọ ipá wọn gangan làwọn ń táyé dè àwọn gbàgbà làwọn ń fún àlámọ̀rí àwọn èèyàn ṣe bóòlù ẹni ń fún àlámọ̀rí àwọn èèyàn ṣe tó jẹ́ wípé ojú ọ̀nà tẹ wà ó tako ojú ọ̀nà àdàlùwà Muhammad sallallahu alayhi wa sallam ó tako ní tí adábí ti ẹsẹ̀ wà lé lórí ẹ̀ tó fi bọ́ káàkiri àmà ọlọ́run ní alá ìnáwó ọmọdé mọ̀ọ́sẹ̀ dúró ọlọ́run parí ọ̀rọ̀ yẹn ń bẹ̀yẹn ìpè ẹgbọ́ àwọn ẹni wọ̀nyẹn gangan ló ní bàjẹ́ àwọn ló ní bàjẹ́ àwọn ni wọ́n ń ba alámọ̀dé àwọn èèyàn jẹ́ torí ibi tí wọ́n ń pè wọ́n lọ torí pé wọ́n mọ̀ pretend torí pé wọ́n ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n fi hàn àwọn èèyàn ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣe lẹ́yìn wọ́n mọ̀ ìlú ìlú náà wà láàrin láàyè àṣọ ọ̀rọ̀ ọlọ́ni wọn mọ̀ ni wọ́n yìí láti yẹ lákùn ámínú kàmá ámánà náà ọlọ́run kúrò àti ẹ̀fá pè wọ́n lọ síbi ìmánì àwọn kèfèrí àwọn mùnáfìkì tẹ bá pè wọ́n lọ síbi ìgbàgbọ́ ìpè ámínú kàmá ámánà náà ẹ̀yin náà nígbàgbọ́ ẹtì ẹ̀dùn tẹ̀yìn ṣe yẹn ẹ̀dùn lẹ̀ ẹ̀yin àti ẹni tó ní ìmánì ẹ̀yin náà wọ́n ṣèbàjẹ́ mọ́ ẹ kí ni wọ́n sọ kọ́ọ̀lù ànúmínú kàmá àmàna sùfàhà ọlọ́run wọn sọ yìí pé à ṣẹfẹ́ sọ wá di dàbí ìṣe dàbí ṣẹfẹ́ sọ wá di dàbí ìṣe dà kóun náà bẹ̀rẹ̀ sí máa múra kaṣọ òun má ti kókó bẹ̀ káwọn obìnrin òun bẹ̀rẹ̀ sí máa múra ká máa bọ gbogbo ara wọn látòkè délẹ̀ dàbí ìṣe dàbí yẹn. anúmínú kama amana sufaha àwọn mọ̀nà ti yóò sọ yìí pé ṣé pé káwa náà máa ṣẹ̀sìn bí àwọn asufaha àwọn wọlé sufaha awon òkùnú àwọn olóńgbò ló kù awon ẹ àwọn onígbàgbọ́ òdodo hánàlá àwọn mọ̀nàmìkì wọ́n ń pe àwọn onígbàgbọ́ òdodo ní òkùnú ló jẹ́ wípé kò sí orúkọ kan ọlọ́run bá àdìpẹ́lá mú wáyà yìí wá kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo mùsùlùmí kò sí orúkọ tí gbèsèrè ò lè pe mùsùlùmí kò sí orúkọ tí mùnàfíìsì ò lè pe mùsùlùmí kò sí orúkọ tí àwọn tí wọn ní nǹkan ṣe ní ẹ̀sìn tí wọn lè pe gbogbo ẹni tó ń ṣẹ̀sìn orúkọ orúkọ náà ni wọn ti ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọn pe ní wèrè wọn ní wèrè ní kò mọ tó ń sọ ìwọ náà wà lọ́bí ọlọ́run ni wọ́n pè ní wèrè tán àlejò mọ́sálásí ọ̀sálà ṣùgbọ́n orúkọ yẹn àti gbogbo lébẹ́rì yẹn kọ́ ní iṣu ìwọ náà gba nǹkan sọ ní imáni ànúkùnínú kámà àmàlà sùfà ha ọlọ́ni wọn sọ yìí pé ṣé káwọn náà gbàgbọ́ bí àwọn òpònú yẹn ti gbàgbọ́ ni ìyẹn ni pé ṣé ká máa ṣẹ̀sìn bí wọ́n ṣe ń ṣẹ̀sìn ni ṣé ká máa ṣẹ̀sìn bí wọ́n ṣe ń ṣẹ̀sìn súnà anabuwa muhammad sallallahu alaihi wa ilana ìlànà rẹ̀ táǹkì àwọn èèyàn sí káwọn kan wá dúró ju pé ẹ má tẹ̀lé lánàá yẹn o ẹ má tẹ̀lé lánàá yẹn o wọ́n máa wá pa irọ́ oríṣiríṣi pé àtẹ́fà ti tẹ̀lé lánàá yẹn tẹ́ tẹ̀lé wọn ẹ̀yin náà ẹ padà yin àwọn òbí yín ni o ẹ̀ ní padà gbọ́rọ̀ sáwọn òbí lẹ́nu ẹ̀ ní padà máa rẹ̀ sẹ́sà àwọn òbí yín. subhanallah ẹ̀rí bí wọ́n ti sọ fún àwọn wọn tí wọ́n ti sọ fún àwọn wọn tẹ́ bá ti tẹ̀lé ìlànà àwọn alùpùpù náà yẹn ẹ̀ àwọn òbí yóò ní padà jọ yín lójú wọn subhanallah gbogbo ẹni tó ní bí àwọn òbí rẹ̀ ò jọ lójú à kò tẹ̀lé ìlànà sallallahu alayhi wa sallam ní ẹ̀kọ́ òun ni wípé àdàbò Muhammad sallallahu alaihi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ báyìí lu pẹ̀lú àwọn òbí wa tó yọ tí wọ́n ń pamọ́ ahàlù tó ń nà wípé tó o bá ti darapọ̀ mọ́ wọn nígbà tí kò lọ ẹgbẹ́ ẹgbẹ́ kan ní tí wọn àní jẹ́ kó gbọ́rọ̀ táwọn òbí ẹ̀ lẹ́nu irọ́ ni lára irọ́ tó máa ń pamọ́ àwọn tí wọ́n dúró déédéé nìyẹn kí àwọn èèyàn wọn tí wọn àbẹ́ kí wọ́n dúró déédéé báwọn ò ṣe dúró déédéé kí wọ́n bá gbọ́rọ̀ ahàlù tó ń nà anúmínú kama àrùn àtúfàhà àwọn mùnàfíkì wọ́n fi àwọn mùsùlùmí ní túfàhà amukumẹ́kọ̀ èèyàn òmùgọ̀ àwọn mùnàfíkì láti ọ̀dọ́gba Muhammad sallallahu bí wọ́n ṣe ń ṣe àwọn sàájú lórúkọ tí ò dáná nìyẹn àwọn náà fún ìtẹ́ǹdì bí wàtí fún àwọn ọmọ lára àwọn mùsùlùmí ni o àwọn náà fún ìtẹ́ǹdì àgbègbà tí wọ́n sọ wọ́n sọ jáde láàrin ara wọn níbi tán ti ń jó láti jòkólẹ̀ tí wọ́n ti ń bára wọn sọ̀rọ̀ nígbà à táwọn eléyìí ni wọ́n fẹ́ lọ jagun wọ́n rí káàkiri àwọn sàdé àdàkùn Muhammad sallá àwọn tó jẹ́ wípé wọ́n fẹ́ràn oúnjẹ ju nǹkan ní lọ àwọn tí wọ́n lè fi ní wọ́n jẹ́rí àwọn tó jẹ́ pé ojú ni wọ́n subhanallah orúkọ oríṣiríṣi ni wọ́n fi àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam àwọn náà lásìkò náà wọ́n ń tàbí kan ló bá ló bá ló bá yọ ọdún wọn gbọ́ ní wọ́n sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó ní àbójúmọ́ ẹgbẹ́ yìí wọ̀nyí mùnáfíkì nìyí máa ń lọ bí ẹjọ́ yín fún adájọ́ Muhammad sallallahu alayhi wa sallam kótó tọ́lọ́ òbí ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba àdìsí láti fọ́ àyà kalẹ̀ láti ṣàlàyé bí àwọn ènìyàn tí wọ́n ṣe ìmùnáfíkì làwọn eléyìí wọ́n kàn dọ́gbọ́n wọ́n dẹ pẹ̀lú yín ṣùgbọ́n wọ̀nyí tara yín àwọn ènìyàn àwọn asáré tẹ̀lé fàmí yẹn pé káwọn tẹ̀lé dé ọ̀dọ̀ ànábì sọ̀tàlá láti kílẹ̀ ara wọn wọ́n ń gbìyànjú àti kílẹ̀ ara wọn lóòótọ́ ṣùgbọ́n nǹkan yẹn kò bá má torí pé nítòótọ́ mùnáfíkì ni wọn wọ́n ń ṣe mùsùlùmí mùnáfíkì ní páàkì títí wọn kì í ṣe ní páàkì lásán kúfúrú ni wọ́n kàn ń bẹ lábẹ́ àṣà ìsìláàmù lábẹ́ àwọn mùsùlùmí láti wá protection ni àwọn mi bẹ bẹ́ẹ̀ yẹn tó bá ń bẹ pẹ̀lú yín yóò máa ṣe nígbà tí kó ara yín lòún jẹ ṣùgbọ́n kì í ṣara yín o lẹ́mìí rẹ̀ lọ́kàn rẹ̀ kò bá yín lọ rárá bó ṣe lè wò kó mọ́ ṣùgbọ́n torí kó ráǹfààní kan tó ń jẹ yóò máa pretend nígbà tí pé àjọ wa náà ni kankan náà ni wà kó nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n kí ní bẹ ni ó kan báyà rẹ̀ ìkórìíra fún ẹ̀sìn ìkórira fẹ́yìn mùsùlùmí ṣùgbọ́n kò lè fi ìkórira yẹn hàn torí kó ikóhun sì ń jàǹfààní kan bẹ́ẹ̀ làwọn ọmọ náà ti fi aláṣẹ wà níbi wa Muhammad sọ̀rọ̀ sọ́lá ṣùgbọ́n àwọn eléyìí àṣírí wọn tú ni àwọn ń bẹ òjíṣẹ́ ọlọ́run pé iná máa nà kú wà nà à ń ṣeré ní ọkàn ń ṣàwẹ́wà ni ọlọ́run bá ti fi fáyà kalẹ̀ ọ̀rẹ́ bí abiláàdì wọ ayàtìlì ọ̀rọ̀ sólì ní kúntùn sáfà rìhùn sọlọ́wọ́n àti òjíṣẹ́ rẹ̀ lẹ́ni ń ṣe yẹ̀yẹ́ kí á ní ọlọ́wọ́n ọba lẹ́ni ń ṣe yẹ̀yẹ́ láta àtàbírù ọlọ́run ni ẹ máa ń mú àwùjáde kan wá kò sàǹfààní fún yín mọ́lẹ́ nì kọ̀tàkàfàrù fún báàdà ìmọ̀ nìkan ẹ ti wúlẹ̀ ní gbèsè rí lẹ́yìn gbàtẹ́lẹ̀ nígbàgbọ́ ẹ ti wúwá gbèsè rí tọ́lọ́jẹ́ pé kò sí orúkọ tí mùnàfíkì ò lè pe mùsùlùmí kò sí orúkọ tí lẹ́fẹ̀ẹ́ rí ò lè pe mùsùlùmí ẹ sálàfí 1990 kìnìkan kìnìkan gbogbo orúkọ oríṣiríṣi àwọn á wò pé kí ni ìtumọ̀ sàlàfíyùn àbí kí ni ìtumọ̀ sàlàfíyà kí ni ìtumọ̀ sunniyùn kí ni ìtumọ̀ àfàríyùn gbogbo àwọn orúkọ yẹn ẹ̀rí àfíńtì sára anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà rẹ̀ ni torí pé àwọn gangan gangan ni mùsùlùmí àkọ́kọ́. gbogbo ẹnikẹ́ni tó bá ti wá ń ṣẹ̀sìn bí àwọn mùsùlùmí àkọ́kọ́ yẹn tó ti ń ṣẹ̀sìn bí wọn òun ló ń jẹ́ ló ń jẹ́ sàlàfí jù yẹn ni pé mo fẹ́ fi ẹ̀sìn mi bí àwọn sàábí àti anabi muhammad sallam radiyallahu anhu ajma'in bá ń ṣẹ̀sìn wọn olùkàlùkù àwọn tí wọn wá ní nǹkan ṣe ah sàlàfí tẹ́wá tẹ́lẹ̀ sàlàfí ẹ̀ka fún wọn jìnnà sí wọn débi wípé ẹni tí ò tiẹ̀ mọ àdójúkọ ẹ̀sìn rárá rárá òun náà kàn gbọ́ náà ni òun náà kàn gbọ́ náà ni láńlọ́ọ̀dù kan ní àgọ́ndí ẹ ìyá kan jẹ́ pé ẹ̀sìn òkú irun gbàgbó tiẹ̀ mọ̀ ló dì wọ́n fẹ́ gba ìkànnà àwọn brọ́dá ṣẹlẹ̀ sẹ́nà ó ní ẹ̀yìn òkú ṣe sálábí náírà o. <laughs> Ah gbogbo ìyá ilé ìlú gbọ́ ìlú òǹtọ̀ yìí wà ìdílé ọlọ́run àwọn kan ni wọ́n ti sábà bí ẹ̀ láti ba àwọn kan lórúkọ jẹ́ gbogbo ẹnikẹ́ni tó gbìyànjú irú nǹkan yẹn tó ń ba àwọn èèyàn lórúkọ jẹ́ tó ń fún wọn ní orúkọ oríṣiríṣi tó ń jẹ́ káwọn èèyàn máa sá fún ẹ̀sìn ọlọ́run tí wọ́n ń ṣe ara wọn wà bùnà ti ké nìyẹn àwọn kan náà ti ṣe bẹ́ẹ̀ láti wà náà ti sallallahu alaihi wa sallam wọ́n pìrìtẹ́ǹdì para wọn làwọn ṣùgbọ́n wọ́n ń ṣara wọn ṣé wọ́n tó tó ń tẹ̀lé Osama bin Laden káàkiri ṣé àtúnṣe súnà ànábì ni Osama bin Laden nígbà tó wà láyé ṣé súnà ànábì ló ń ṣe pẹ̀lú bó ṣe ń bọ́ǹbù tó ń pa àwọn yẹn káàkiri ṣé súnà ànábì nìyẹn ìwọ wà ní tó ń pa àwọn sára sí nineteen ninety ìwọ Osama bin Laden káàkiri manhajì lànà wo ni bin Laden tẹ̀lé kìí ṣe ìlànà anábìwá muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe ìlànà rẹ̀ tó ló jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ kọ́ ẹ̀sìn kó mọ̀ ọ́n kó gbọ́ àgbóyè ẹ̀sìn tó ń ṣe gan-an ọ̀nà ìrọ́pọ̀ ń ta àwọn nǹkan tó wà tó tó jẹ́ wípé ẹni tó bá wò dáadáa tẹ́sìn rẹ̀ dẹ̀ yìí á mọ̀ pé ìtẹ́ǹpẹ̀ wá sí i à nǹkan tó léwu ni o ìtẹ́ǹpẹ̀ wá sí i nǹkan tó léwu ni mo conference kan recently táwọn kan kóra wọn lọ táwọn ń pe àwọn èèyàn sí ilé òṣèlú ẹ̀mọ́jà sílẹ̀ fún wa bẹ́ẹ̀ ni ìkánú àwọn akáwọn àjẹwà dìde onídẹ́gbẹ́ mìíràn sọ̀rọ̀ àwọn afúnlọ́rọ̀ sọ ó wá ní ẹ̀dá kó bí wá lọ yìí ibi tẹ́ ń pè wá lọ yìí ó mà léwu gan ní tí wọ́n ń dánwó mà lágbára gan fìtínà máa wà ń bẹ́ẹ̀ bó la ṣe ní kó sínú fìtínà yẹn gbogbo àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ibi tán ń pè wọ́n lọ gbogbo wọn dákẹ́ lórí ọ̀rọ̀ fìtínà tó wà ń bẹ́ẹ̀ ni o bí wà sí pé àá ọ̀nà kan tó mọ́yá lórí ni tẹ́ ẹ bá ti débẹ̀ ní problem subhanallah àwọn tí wọ́n wà ń bẹ̀ kan débẹ̀ lánàá lórúkọ súnà lórúkọ ẹ̀sìn tírúgbọ̀n tírúgbọ̀n ẹ jẹ́ ká lọ establish islam ǹjẹ́ wọ́n rí islam yẹn establish wọ́n dìdàkúdà ní tírúgbọ̀n tírúgbọ̀n náà ni ó fi ń polongo ọ̀ràn níyàn tírúgbọ̀n tírúgbọ̀n náà ni ló fi ń lọ ṣọ́ọ̀ṣì ṣẹ́ẹ̀sì tàbí polongo náà nìyẹn olùṣèdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì ṣẹ́ẹ̀sì islam náà nìyẹn tòlára fìtínà tó wà níbẹ̀ tó jẹ́ wípé àwọn náà ń pè àwọn èèyàn lọ síbẹ̀ wọ́n rárá gbójú kúrò nígbà tí kò sí wàhálà ńbẹ kò sí fìtínà ńbẹ ẹ̀ ń ba ìkè àmọ́ àwọn èèyàn jẹ́ ẹ̀ ń ba olóòlà àwọn èèyàn jẹ́ pẹ̀lú ìlànà yẹn táwọn èèyàn bá wọn ń sí wọn ní abẹ́rẹ́ pàpọ̀ abẹ́rẹ́ pàpọ̀ wípé a ah, eléyìí ó mọ̀ léwu wọ́n á ní sálàfì náìtì náìtì wọ́n á ní súnà alùpùpù náà táwọn ẹnìkan tẹ̀lé gbogbo ẹnikẹ́ni tí ìlànà rẹ̀ bá ti yapa sí ìlànà ànábì gbàgbé orúkọ tó jẹ́ ìlànà tí o bá ti lọ pẹ̀lú ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kódà kó pè é sálásí kódà kó pè é ní afárí gbogbo orúkọ báwo kó pè ra rẹ̀ tí ìlànà tó ń tó wò bá ti wà ní ìbámu pẹ̀lú ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó ṣàǹfààní orúkọ yẹn ò gbé ó kàn jẹ́ orúkọ tí ò ṣe tiẹ̀ ni gèfèrí náà kó lọ́sọ̀ pé mùsùlùmí lòun ṣùgbọ́n ṣé mùsùlùmí ni ń tòótọ́ lọ́dọ̀ ọlọ́run tí o bá ti fi ń ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ó mọ̀ ń pẹ́ ẹ̀dín mùsùlùmí ni ẹ̀yin ò da kankan lọ́dọ̀ ọlọ́run ṣé mùsùlùmí tí o bá ti fi ń ṣe mùsùlùmí kì í ṣe mùsùlùmí eléyìí ṣe pàtàkì so ọlọ́run wá ìdá kí ìdá láhùn àmínú kàmá àmàna wọ́n ní nínú kàmá tó fà á ṣé káwá ni. ẹ eh, ṣé káwọn darapọ̀ mọ́ yín ni káwọn náà máa ṣe bá káwọn ṣàwó àlà ọlọ́mùpadà ayà yẹn pé ẹlọ́ni ẹ̀fẹ́ ti gbọ́ iná humusufaha ọlọ́ni àwọn ni òpònú èèyàn amukumẹ́kọ̀ wàlàkín láàyà àlàmù ọlọ́ni ṣùgbọ́n wọn ṣàkíyèsí bẹ́ẹ̀ nípa àwọn gangan ni amukumẹ́kọ̀ wà ìdá alákùlẹ̀ ní ìdá àmọ́nú ọlọ́ni tó má pàdé àwọn onígbàgbọ́ òdodo kọ́ọ̀dù àmàna àwọn náà ma kílímù ìmánì fa wà ìdá kọ́lá ìlà ṣèyàtọ̀ ìnìyẹn ṣùgbọ́n tó má dé ọ̀dọ̀ àwọn ilé ṣú wọn ẹ̀rí kọ́ọ̀dù iná máa kùn wọ́n sọ fún ẹ pé ọ̀dọ̀ yín la wà iná máa náà ló mú tààzìhùn akáwọn fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni ẹ̀wẹ̀ tí ò lẹ́sìn ṣe akáwọn fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni wọ́n wà láàrin àwọn tó ń ṣẹ̀sìn yóò pírítẹ́ndì gbéyàn gidi gbàtí kó wọn náà ń ṣe ṣùgbọ́n tó bá kúrò lọ́dọ̀ wọn tó bọ́ sọ́dọ̀ àwọn ilé iṣu títí ẹ̀ bọ́lá ti pè wọ́n nìyẹn ṣàyàfíìnì hìm ọlọ́ọ̀ni àwọn ilé iṣu wọn tó má dọ́dọ̀ wọn wọn á ní iná máa kún ẹ̀yìn láwa pẹ̀lú yàrá pẹ̀lú yìí o iná máa náà nù sọ àṣẹrà wọn yẹn àtọ̀ ń fi wọ́n ṣe ẹ̀yẹ lásán ni Allahu yasta hazi òbí hìm ọlọ́wọ́n àlejò ọlọ́wọ́n padà fi wọ́n ṣe ẹ̀yẹ níbi àánú wọn tí wọ́n fi jáde láyé àdánwò tó kó yẹn ò sí ẹni tó wà lórí aburú tí ò padà wá ṣe táwúbà kúrò níbi aburú yẹn tó fi jáde láyé àdánwò ńlá ló ba ẹnìyẹn ẹni tó wà lórí aburú tó padà wá túbá ọlọ́run bá ṣàánú ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́ ní kó máa mú rárá níbi aburú yẹn lọ kò rí nǹkan yẹn bí aburú mọ́ yóò máa wá ṣe lọ inú rẹ̀ wọ́n dùn ńtọ́lọ́ sọ nìyẹn wọ́yà mo dúró kí tòtò yá ni mi lè àmọ̀ kò ọlọ́wọ́n á fi wọn lẹ̀ wọ́n mọ̀ wọn múra àràbí aburú yẹn lọ títí tí wọ́n ti kú ọlọ́ni ọ̀la ìkàlẹ̀bí nàìjíríà wò dọ̀là àtàbí ìhódà ọlọ́ni fẹ́ràn wọn yẹn àwọn mọ̀nàfíkì yẹn àwọn tí wọ́n nìkan ṣe ló ẹ̀sìn yẹn àwọn gangan náà ni wọ́n fi àlùkìyàmọ̀ wọn wọ́n fi ra ilé ayé wọ́n fi ìmọ̀nà wọ́n fi ra àánú àmọ́ rọ́bì hàtìjára tó hàn ọlọ́ni owó tí wọ́n ṣe yẹn ò lè profit wọn láíláí wọ́n máa káàánú mọ́tàdé ọlọ́ni wọn àdẹ̀ sí lójú ọ̀nà mọ́ àbí ọlọ́run subhanahu wa ta'ala ó ṣàkóso nípa ní kọ̀ọ̀kan wa kó fún wa ní àgbọ́yé ìwọ̀nba tí a ṣe ní tẹ̀sírì ju bí a ṣe ṣe lọ inṣàlá a dúró sórí àyà yìí àyà ìjẹrìndínlógún verse sixteen nígbà tí a kò tó ń bọ̀ a tún máa tẹ̀síwájú bí ìdílé ńlá subhanahu wa ta'ala.